أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adakọ fún Allah subhanahu wa ta'ala atọrọ kí a ti ń gẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò àdáàbò dúnìyà wa díìnì eléyìí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí alùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ iyebíye eléyìí tí a fi ṣe ayé rè tí a sì fi rí òkè àwọmọ̀dé sí ní ti dáadáa wọ́n tuntun ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú báyìí bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Eh, lórí àwọn ẹ̀kọ́ tó wá nínú òfin ṣẹ̀ríà nípa àtàwùbà ìtúbà náà láti wà ẹ jẹ́ kí a mẹ́nuba èyí tí ọlọ́mùbáníkáyọ̀ gbà wá nínú àwọn àtàwọn ẹni tó túbà nítorí káwa náà lè tara rẹ̀ ká fi kẹ́kọ̀ọ́ káwa náà lè bá tara gírí ká túbà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa ṣáájú kó tó di pa àfilẹ̀ ayé sílẹ̀ eh, ọkùnrin kan wà. tó ṣe pé ó wá nínú hadith anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí sahabi abu sa'id sa'ad ibn malik ibn sinan al-khudri radiyallahu anhu tó gbà wá wọn anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ pé wípé kánà fi man kánà qablakum rajulun قتل تسعة وتسعين نفسا فسأل عن أعلم أهل الأرض فدل على راهب فأتاه فقال إنه قتل تسعة وتسعين نفسا فهل له من توبة فقال لا فقتله فكمل به مئة ثم سأل عن أعلم أهل الأرض فدل على رجل عالم فقال إنه قتل مئة نفس فهل له من توبة فقال نعم ومن يحول بينه وبين التوبة انطلق إلى أرض كذا وكذا فإن بها أناسا يعبدون الله فاعبد الله معهم ولا ترجع إلى أرضك فإنها أرض سوء انطلق حتى إذا نصف الطريق أتاه الموت فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فقالت ملائكة الرحمة جاء تائبا مقبلا بقلبه إلى الله وقالت ملائكة العذاب إنه لم يعمل خيرا قط فأتاهم ملك في صورة آدمي فجعلوه بينهم فقال قيسوا ما بين الأرضين فإلى أيته ما كان أدنى فهو له فقاسوه فوجدوه أدنى إلى الأرض التي أراد فقبضته ملائكة الرحمة متفق عليه àdéhìí ńlá làdéhìí yìí ẹ jẹ́ kí a ṣe làákàyè sí nǹkan tí àdéhìí mú wá torí pé ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀ ìrántí ọlọ́run níbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fún wa ní ìrò ipò ti ṣẹlẹ̀ ní àárín àwọn èèyàn tó ti síwájú wa tẹ́lẹ̀ ṣáájú kọ́nà tó rán nàbì sallallahu alayhi wa sallam láàyè bí ọkùnrin kan wọ́n sàmì ọkùnrin wa jẹ́ ọ̀daràn òun jẹ́ apààyàn gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ náà nígbèsí ayé tiwa lónìí náà ṣe jápààyàn ó ń bẹ nínú ìgbésí ayé tiwa náà lónìí ẹni tó ṣe pé ó ń fi nǹkan olóró ó fi ń ṣekú pààyàn bí ìbọn bí ọ̀bẹ bí àdá bí ọ̀kọ̀ bí ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fi ń ṣekú pààyàn ó sì ń bẹ nù gbèsè ayé tiwa náà lónìí àwọn alátàsí àwọn alátàsí àwọn olóògùn tó ṣe pé àwọn bí àwọ̀ àìgbọ́ra ẹni yìí kan bá ti ṣẹlẹ̀ láàrin wọn tẹ́lómìn nínú àwọn èèyàn wọ́n rí pé àwọn pa náà ni wọ́n sóògùn sí wọ́n fi pa wọ́n sà sí wọ́n fi pa wọ́n lè pè lápèpa ó lè tójú oorun ó fi dójú kú látàrí oògùn òfo wọn eléyìí tó ṣe fáwọn sàtì ó sì ń bẹnu àwọn èèyàn lónìí tí ń ṣekú pààyàn látàrí pé wọn wà lẹ́gbẹ́kẹ́gbẹ́ ìjọkíjọ bí àjẹ́ bí emèrè bí àwọn ẹlẹ́gbẹ́ awo bí àwọn ẹlẹ́gbẹ́ agbègbà àwọn ẹgbẹ́ apààyàn pọ̀ láyé jọjọ lónìí ẹni tí ń pààyàn ìwọ náà ń gbọ́ wọn ẹnìkan ti ṣáájú tiyín tó náà já pààyàn ànábì ń fún wa ń rò nípa rẹ̀ wọ́n ní arákùnrin yìí ó ti ṣekú pa èèyàn èèyàn tó wá ṣekú pa wọ́n jẹ́ tí sàdánù wọ́n ti sàáyìn náà sàdánù èèyàn mọ́kàndínlọ́gọ́rùn ẹyọ kan péré ló kù tí ó fi pé ọgọ́rùn èèyàn tó pa ọ̀daràn ju ọ̀daràn lọ láti dọ́ tí wọ́n ti ń pààyàn tí wọ́n sì ti ń ṣe fáàrí ká apààyàn nìwọ̀nyẹn mélòó ni wọ́n ti pa láti dọ́ tí wọ́n ti ń pera rẹ ní kọ́tà yìí ẹlòmíràn kékeré olóńké wọn àmà pé ní àfa àkọ́tàlì àfa àpààyàn nítorí kó lè bá a lóògùn àti pààyàn náà lọ́pọ̀lọpọ̀ kókó ń fi ń fi orí jágbóògùn káyé lọ́jà pé tó ń bá ti wí báyìí kó kù ó kù náà ní yóò a'udhu billahi minash shaitani kọ́lá àwọn tó máa fi ṣe fáàrí pé aláyégbà kan ọba kan ó lérí sáàfà kan bí kò ń fún lọ́sẹ̀ kan tí ó fi kú àbáyé wọn sọ pé wò ní dọ̀là wọ́n máa sọ ọlọ́hu ẹ̀kọ́ ní nǹkan tó ń kẹ́ lọ. <laughs> ìyẹn ni pé oògùn wàhálà mú wa àtọ́gbà àtàfà àwọn oògùn kájú oògùn kan oògùn ní gbogbo wọn jọ ń oògùn ní gbogbo wọn jọ ń àbí lọ́wọ́ àánú àbí pé tá a fi pààyàn àdéhìí tá a fi pààyàn ńgbà gbé máa pààyàn wáyé tó gbé máa yí àwọn èèyàn wáyé gbé táwọn èèyàn máa sin náà táwọn èèyàn sì sèmi ìsẹ̀mí tó dá ìsẹ̀mí tó dá ìlànà ìsọ̀rọ̀ wá àṣẹlà mú wa arákùnrin yìí ó ti wá pààyàn ọgọ́rùn-ún dín kà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa títọ́ bá fẹ́ fìyàn mànà ẹ̀ṣẹ̀ tí mò ń ti ń dábọ̀ pọ̀ jọjọ kò dínà rẹ èmi náà tí mo ti fi gba ìgbà gbogbo jọ̀dàrà kò dínà rẹ tọ́lọ́run bá bá fẹ́ sàánú èèyàn wàláhì ó lè ku téèyàn ó kú láyé tọ́lọ̀ wọn bọ́ sàánú yẹn torí ọ̀dọ́ wọn wà ó ẹja bẹ̀rù ọlọ́run torí ẹlòmíì nìsín òní nìwọ́rí ìwọ ọ̀mọ́lá àmọ́ wá wo ẹnìkan tó ń wà ní ìsìnà lónìí ẹnìkan tó ń tó jìnà sẹ́sìn ọlọ́run lónìí tó wà ní pàlàpàlà rádaràdà àwọn àfihàn ọ̀fẹ́ ẹlẹ́rìí olórí ibú ni ó kọ́kàn kú kọ́ wọlé ni àà ìwọ ọ̀ma tí ó kù lórí ẹ̀ ìwọ gan alára tó ṣe pé ọ̀ ń jánu orí kí ni wọ́n mọ̀ sí wo ọlọ́run bá nìkan lọ́mọ bá ti ṣe parí ilé ayé wa sí kọ́lọ̀ ń já parí ilé ayé wa lórí bó ṣe dà torí ẹ̀ lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa àwọn ìdájọ́ pọ̀ máa ń ná lẹ́nìkan ọmọ àlìjẹ́nà lẹ́nìkan abẹ́nitọ́lọ́ àbánàbì sallallahu alaihi wasallam bá pè lọ́mọ náà bọ́ ọmọ àlìjẹ́nà ìtọ́lọ́ àbánàbì bá pè mà wọ́n pè mà so ṣùgbọ́n ẹni tó ti sùn ká sọ pé ọmọ àlìjẹ́nà lélẹ́yìí tí ìsànàbì lọ sọ bẹ́ẹ̀ ọlọ́mọdé ọmọ náà lélẹ́yìí ọlọ́mọdé tí ìbá sànàbì lọ sọ àmọ́ tó bá ti kú tó kú lórí kèfèrí bẹ́ẹ̀ ni ọmọ jahannama nù àmọ́ kó tó kú Ọlọ́run lọmọ tó lè kú lé lórí àwa kan alára bóòlù ti lè pera rẹ lọmọ àlìjáná tó ti tọba kù náà dà tó ọmọ bá àlìjáná lọ́wọ́ bíi ìsà àlìjáná Ọlọ́run bá nìkan lọmọ kọlọrun jọ jẹ pé nọ́mbà tó dáa la mú àmọ́ tí yẹn bá ń hùwà ọ̀daràn kò pé ká má dáa mọ ọ̀pọ̀ daràn dá ọlọ́run ọba wá yí ọkàn arákùnrin yìí padà lẹ́yìn tó pààyàn mọ́kàndínlọ́gọ́rùn ó wá béèrè pé ẹ dákun ẹ fi hàn mí ẹ fi hàn mí ta lẹni tó nímọ̀ jù nínú àwọn ẹni tó ṣẹ́kù lókè pẹ̀ lónìí mo fẹ́ lọ bá ẹ̀rí nǹkan mẹ́rin ta lẹni tó nímọ̀ jù kìí ṣe pé ta ló ní wóróworó jù kìí ṣe ta ló lóògùn jù kìí ṣe ta lóògùn rẹ̀ jẹ́ jù nítorí pé gbogbo àwọn eléyìí ìsìnà náà ló tún fi rí wóróworó kì í fi ní mánà ogun òfò kì í já mánà ẹni tó ti dáràn dáràn dáràn dáràn ó ní ẹ fi hàn mí ta lẹni tó ní májù ẹ kíyèsí o ta lẹni tó ní májù kì í ṣe ta lẹni tí ń ṣẹ̀sìn jù nítorí pé wọn a máa fa àìmọ̀kan sí lọ ọ̀pọ̀lọpọ̀ sẹ̀sìnsẹ̀sìn gan àìmọ̀kan ni wọ́n máa fi sí lọ ọ èyí tó wá mà títí wọn sẹsìn wọn ọ̀pọ̀ èmi náà là ń pariwo pé kọ́ńpọ̀ ẹ̀sìn kọ́ńpọ̀ ẹ̀sìn tọ̀pọ̀lọpọ̀ kákún yìí wọn náà lọ mọ́sálásí àlọ́ gbogbo ẹ̀ bóòlù ẹ̀ ti ń ṣe sọ láti ọ̀pọ̀ àìmọye tó ń bá dá wọn dúró kí wọ́n ṣàlàyé sọ láti ẹ̀rí kúndùn lọ́wọ́ à ń bẹ̀ nígbà tó ń súfè lórí sọ láti tọ́lọ̀ ní ká súfè rò fún mi tọ́lọ̀ ní ká súfè nítorí kalẹ̀ mi ẹnìkan sì ń kọ́ mà ìmọ̀ tó ń wá ní mi fi ń sin náà ẹ̀ lè dọ́gba kò lè hàlìyẹ tẹ́wò lẹ́dí ìnáyà àlẹ́ mú wàlẹ́dínà láàyè àlẹ́mù olú ẹlẹ́dàá ló ń béèrè sọ fún ẹ̀rẹ́ anábì sallallahu alaihi wasallam bí wọ́n léèrè sí ẹni tó mọ̀ lè dọ́gba pẹ̀lú ẹni tó mọ̀ nígbà tó ṣe pé kúnkún àti mọ́lẹ̀ ò lè dọ́gba. akramakumullah ó ní kí wọ́n fi hàn ẹni tó ní má jù ìmọ̀ ń wá lọ́pọ̀lọpọ̀ ń sá fún lónìí wọn ò fẹ́ kọ́ oníkálukú ló sì wù kọ́ máa pe mọ́mà a sì máa pe tó ní kó o lè pe mọ́ àfikọ́jẹ́ pé kí àbòsí kíkọ́ ní jáàmà ńlẹ kọ ó lè má ó ní àfi hàn mí ẹni tó ní má jù kò wá sọ pé ẹni tó ní má jù ń lù wá o kò sọ pé ẹni tó ní má lágbègbè wá o fasa'ala an a'lami ahli al-ard ó béèrè nípa ẹni tó ní má nínú gbogbo ẹni tó ṣẹ́kù lókè pẹ̀ orí nǹkan mẹ́rin ìbéèrè ńlá ọ̀dúnlà àlẹ́ ọ̀rọ̀ ọ̀hìnbí àwọn tí wọ́n fi léèrè rìpíárà làwọn kẹ̀kẹ́ wọn ni wọ́n tún sí wọ́n bàjẹ́ ẹni tó ní mẹ́jù àwọn wá mú lọ sọ́dọ̀ sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ so bí ẹni tó jókòó ká mọ́sálásí tó lóun ṣe súfì òun ṣe tọ̀rí kọ́ òun kó tẹ̀sùn bá a ká àwọn olójú ọ̀rọ̀ àrò pé ah ó ní máa ń pẹ́ sí bàbá yẹn tàdédé máa wọ sọ funfun tàdédé máa wọ bàtà funfun òsàdédé máa wọ́n fìlà funfun òsàdédé máa kó tẹ̀sùbá funfun ká ìmánì ẹni funfun irọ́ lásán òdo funfun wọ́n bá tọ́ka sí sílọ̀ sílọ̀ tẹ́lẹ̀ pa gbali gbàndúkú ní fi sílọ̀ ẹ̀tẹ́ bàbá apààyàn yìí wà lọ́gà ó wá sọ fún pé innahu qatala tis'atan wa tis'ina nafsan ó ní mo ti pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún bó ṣe rí mi tọ́ọ̀ fàhálàhùn mi tọ́wọ́ ǹjẹ́ òun alẹ́ túbá kọ́lọ̀ òun sì gba túbá tòun yìí dé àmọ́ òtún gbẹ́sẹ̀ tó ń sẹ̀ ń pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún fọ̀kọ́lẹ̀lẹ̀ ọlọ́run lè forí jìn irú rẹ̀ ẹ̀mí mélòó ló pé mọ́kàndínlọ́gọ́rùn-ún ọlọ́run àti forí jìn irú rẹ̀ bàbá apààyàn yóò ṣe méní kò ṣe méjì o fọ̀kọ́tàlà lọ́ba tó pọ̀ náà náà tó ti lọ́lọ́run lè forí jìn tí ọba fi ṣe tọgọ́rùn-ún mọ́kàndínlọ́gba dọ́dọ̀ rẹ̀ mọ́kàndínlọ́gọ́rùn nísìn ọwọ́ àpò náà ọkùnkùn fi pọ́gọ́rùn fẹ̀kẹ́m mẹ́lẹ̀bí hi ní ẹ́ ànábì sallallahu alaihi wasallam ọ̀pá ó fi pé ọgọ́rùn síbẹ̀síbẹ̀ thumma sa'ala an a'lami ahli al-ard bàbá yìí tó tẹ̀síwájú ó tún béèrè talẹ́ni tó ní mọ́jú sẹ́ẹ̀ lókè pẹ̀ hmm, yéé ti ta ló lódojì àmọ́ tó ṣe pé ó ń tara yé jẹ kó nímà nítorí pé tó hàn pẹ̀lú ẹni tó ń kọ́kọ́ tọ́ka kan ta lẹni tó nímọ̀ jù lókè pẹ̀ fẹ̀dúlà àlẹ́ ọ̀rọ̀dẹ̀lẹ̀ nàáyálé nígbà yìí ni wọ́n á fi olùmọ̀kan hàn pé olùmọ̀lélẹ́ yìí ọwọ́ àlọ́gbà ó sì kóró òní innahu qatala mi'ata nafsin ó ní mo ti pààyàn ọgọ́rùn-ún ìbéèrè ìtàkọ́kọ́ tí wọ́n ṣe lọ́dọ̀ ẹni àkọ́kọ́ ni mọ́kàndínlọ́gọ́rùn pé wọn ò tí ì pọ́gọ́rùn bàbá ti ń lọ́pa fún wọn tí wọ́n fi pọ́gọ́rùn ọwọ́ á ní ní ìsìn ìwọ bàbá yìí mo ti pààyàn ọgọ́rùn. fàhálẹ́hù mi ń tọ́wọ́ bá ǹjẹ́ òun wa lè túbá kó lọ́wọ́ gba tútú bò ń bí òun sì ti pààyàn ọgọ́rùn. kí sí pé mo ti pààyàn mọ́kàndínlọ́gọ́rùn tó sọ fẹ́ni àkọ́kọ́ mo ti pààyàn ọgọ́rùn tó sọ kéésì tí ń sọ bẹ́ẹ̀ láti kó wọn láyà jẹ nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ẹnì kú dodo tí wọ́n mọ̀ tọ́rọ̀ bá dójú ẹ̀ wọn ò ní lè sọ́mà bí nísìn ẹni tí ń sọ òdodo fáwọn èèyàn mọ́síláṣí wàhálà wa ṣẹlẹ̀ baálẹ̀ wa pè wọ́n gbàtà déwájú baálẹ̀ òdodo tọ́sán kò lè sọ wájú baálẹ̀ mọ́ kí ló dé baálẹ̀ mi ọkọ mi tòkòrí bẹ́ẹ̀ fáwọn ẹni ọlọ́run tó nímà ó ti pààyàn ọgọ́rùn ọsọ kò kò kò mú kí mímì kan mi olùmọ̀ yìí kò sì mú kẹ́rù ọba nígbà tó sọ pé ó ti pààyàn ọgọ́rùn kó máa lọ jẹ́ pé èèyàn ọgọ́rùn tó ló tún pa ọ́ iná ni wọ́n á kó bolúwa rẹ̀ tó lúwa rẹ̀ wọ́n á padà bí kó tún pààyàn èèyàn di mọ́kànlélọ́gọ́rùn nígbà tó sọ fún arákùnrin olùmọ̀ yìí dáhùn ní náà bẹ́ẹ̀ ni ọlọ́run forí jìn ọ́ ومن يحول بينه وبين التوبة sálẹ́ni tó lè di ọlọ́nà pé kò rí tútú bá lọ́dọ̀ lọ kò sí. ẹnpọ́lík ìlà ọ̀rùtì kẹ́dá wọ̀kẹ́dà ṣùgbọ́n kúrò nílùú yìí máa lọ sílùú báyìí báyìí. nítorí pé ìlú tó o gbé tó o fi pààyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó o fi pé ọgọ́rùn-ún tó o wá rẹ́ nìkan sí ọ lọ́wọ́ àǹdáràn ọ̀rẹ́ nìkan sí ọ lọ́wọ́ à ń pààyàn èèyàn náà lọ sá ń pa sáà tó fi di pé wọ́n pọ́gọ́rùn ń sọ fún ọ pé tó ń ṣe ọ̀dà ìlú bú níbi tó wà yìí nǹkan àná fura ní ìlú kan táwọn èèyàn bá ń gbé táwọn kan bá ń ṣèbàjẹ́ tí wọ́n ń bayé jẹ́ àwọn kan gbọ́dọ̀ máa pe àkíyèsí wọn wọ́n gbọ́dọ̀ máa sọ fún wọn pé níta ẹ̀sẹ̀ yọ̀ dà ìwà burúkú ní ìwà tẹ̀ ń wù yìí tí wọ́n ní kí wọ́n máa wù yìí èyí ṣe tí wọ́n ní kí wọ́n mú wọn kó ń di ìbàjẹ́ òun tipátipá nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yìí máa fi ìmá pé àwọn èèyàn lọ sídìí káṣe dáadáa ìmá lé wọn jìnnà sáì dá yìí máa fi dínà ọ̀pọ̀lọpọ̀ àbúrò rẹ̀ tí lùkàn bá wà tó lùmọ̀ kan ò bá sí ń bẹ̀ tí ń pè àwọn èèyàn lọ sí jẹ́sẹ̀ dáadáa ìdènà sáìdá aburú ọ̀mọ̀ ṣẹlẹ̀ bàjẹ́bàjẹ́ láwùjọ. kò sí tọ́kàn pẹ̀lú kí làwọn èèyàn wù ìhàwó làwọn èèyàn kọ̀ sùn nítorí tí wọ́n ní wọ́n ti ń pè èèyàn lọ sí jẹ́sẹ̀ ọlọ́run àwọn àwo táwọn lálùjá náà ni àbí wọ́n níná. tí lù bá wá wà tí bí èèyàn bá ṣe lè dáràn sí iná jẹ́ èèyàn pàtàkì bí èèyàn bá ṣe lè jẹ́ ẹni tó jẹ́ pé ń hùwà àbàjẹ́ iná jẹ́ èèyàn pàtàkì àwùjọ burúkú níbẹ̀ wọn kì í ṣe ibi tó yẹ kéèyàn gbé nítorí ló màá yà wò nù ó ní kú òǹbi tó wà yìí ìlú tó gbè fún ọ tó ń fi ń pààyàn tó báyìí tó ronú pìwàdà máa lọ sílùú báyìí báyìí ètò sì túmọ̀ sí pé irú olùmọ̀tọ́ lọ bá òun èyí ṣe dandan kó ká pé ìlú burúkú ló náà gbé nítorí pé òun béèrè pé ẹ fi ẹni tó ní má jù lókè pẹ̀ hàn mí ọlọ́ba olùmọ̀láyè rẹ̀ nílùú rẹ̀ ìgbà tó wá kó tó rò fún ló wá fi hàn pé ìlú tó gbé tó fi dáràn tó báyìí ṣe ṣe bí ṣẹ́kù sí tọ́ba fẹ́ túbá náà la fi sọ wípé nínú tí máa ràn yàn lọ́wọ́ láti túbá òun náà ni pé àyè tó ń lò sí tóun fi ń dáràn àyè tó ń lò sí tó ń fi ń sẹlọ̀ kó ń bẹ̀ pátá korongodo jáwọ́ kó ń bẹ̀. nítorí pé tó o bá lọ sílùú tí mo ní kọ́ lọ yìí àwọn èèyàn kan wà ń bẹ̀ tó ṣe fún àwọn sílọ̀n wọn náà lọ́ọ́ máa sílọ̀n pẹ̀lú wọn o gbọ́dọ̀ padà sílùú rẹ máa o ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn láwùjọ wọ́n mọ̀ sọ pé ilẹ̀ yìí ni wọ́n forí ń sí ìlú tó jẹ́ pé orí ló ń fi kì í ṣẹ̀ṣẹ̀ wọ́jẹ̀bi wọ́n kó tó mú kùn wọbẹ̀ tó bá yẹ pé ìlú tó wà ló ti ń sẹlọ̀ ló ti ń dáràn ibẹ̀ làwọn ọ̀daràn wà tán ti ń ràn ọ́ lọ́wọ́ tó ti pọ̀ràn sí kó ń bẹ̀ tó bá fẹ́ túbá lọ sílùú sọ́dà nítorí pé àtúbọ̀tán rẹ̀ ó pàtàkì alqiyama ó léwu bàbá olùmọ̀ ní ọ̀ gbọ́dọ̀ padà sílùú rẹ̀ máa o fa innaha ardusu torí ìlú burúkú nílùú rẹ̀ lọ́ọ̀ torí rẹ̀ ní al ibn Hajar rahimahullah ó ní ilẹ̀ a máa lapa láàrin yẹn tó bá pé ilẹ̀ burúkú níbi tó ń gbé ìlú burúkú níbi tó wà yóò lapa lára rẹ̀ bọ́ bá dé èèyàn rí o bú tí ìlú bá sì jẹ́ ìlú tó dáa táwọn ẹni eré bá ń gbé bẹ̀ tíyẹn bá jẹ́ ní ibú ó lè padà dèèyàn rí má tó padà sílùú rẹ̀ mọ ìlú burúkú ni ọkùnrin bá gbéra pa ọba sìkò ó mórí lébi tí wọ́n ní kọ́ lọ ń lọ ńlọ ńlọ títí tó fi dáhàrin ọ̀nà ibi tó ti dáhàrin ọ̀nà yẹn ni kú bá dé ọlọ́run ẹlẹ́dàá wa ọba ti kú pa á ẹ má gbàgbé pé ó ti túbá orí ìgbésẹ̀ tí olùmọ̀sìnì kó gbé láti sàmì kó túbá ní túbú òdodo náà ló sì wà tí kò fi pa á àmàlẹ́kà oríṣi méjì wá sọ̀kalẹ̀ màlẹ́kà kẹ́ màlẹ́kà yà àwọn màlẹ́kà kẹ́ aláwa lágbé òkú rẹ̀ lágbẹ̀mí ẹ̀ nítorí pé ibi tó mórí lé yìí níṣẹ́ ló mórí lé bẹ̀ lẹ́ni tó túbá ó ti darí ọkàn rẹ̀ sọ́dọ̀ Allah ó ti pa gbogbo àwọn àwà pálapàla rádaràda à ń tẹ̀jẹ̀ sílẹ̀ ó ti pati àmàlẹ́kà yà àwọn ní talẹ́ni náà ẹ̀ ń sọ rere ń pa rẹ̀ ẹni tí ò ṣe dáadáa rí láyé ẹ pé apààyàn apààyàn apààyàn náà yìí ni màlẹ́kà mi ìbá sọ̀kalẹ̀ ń tẹ̀ ọlọ́run wa ni kó sọ̀kalẹ̀ láwòrán èèyàn o. wọ́n bá ní ìwọ ṣèdájọ́ láàrin wa òun á sọ pé ẹ̀wọ̀n bí títí ń bọ̀ síbi tí ń lọ kẹ wá wo bí tó dé ṣé ó súnmọ́ bí tí ń lọ ní ju bí títí ń bọ̀ lọ àbí bí títí ń bọ̀ ń ló súnmọ́ ju bí tí ń lọ lọ káfí máa màlẹ́kà tí wọ́n bá gbé wọ́n sì wọ́n ìrìn tí ń bẹ láàrin ibi tó ti gbéra síbi tí ń lọ wọ́n wá wo bí tó ti dé wọ́n wá rí i pé arákùnrin yìí báyìí ó súnmọ́ bí tí ń lọ ju bí tí tí ń bọ̀ lọ pẹ̀lú bíntín bíntín yìí wá ní ó mú kí màlẹ́kà ìkẹ́ ọjọ́ pé àwọn ni wọ́n gbẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ pé jọ́sí kálukú náà bá kú nínú pẹ́ẹ́rẹ́ pé màlẹ́kà kẹ́ lọ́wọ́ gbẹ̀mí rẹ̀ àbí kó jẹ́ màlẹ́kà yà kọlọ ẹlẹ́dàá wa kó ṣe tiwa ní màlẹ́kà kẹ àwọn màlẹ́kà kẹ ni wọ́n gba ẹ̀mí arákùnrin báyìí ẹ wá wò kí ọlọ́run ọba bó ti ṣe sìn Imam Bukhari àti Muslim ló gbàdé kì í jáde ó fẹsẹ̀ rìn lé ó gún régé ẹ wò kí ọlọ́run ọba bó ti ṣe fẹ̀ tó gbòòrò tó ọkàrí ẹni tó ṣekú ṣekú pààyàn ọgọ́rùn nínú àwọn ẹni tó ti ṣíwájú wa. àwa tá a wá jẹ́ mẹ̀kúnnù tá a jọ̀lẹ̀ táwa náà ń sìn tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá sì ṣe wá lẹ́ni tó ṣe pé ń ṣe kó pààyàn nínú àwọn ẹ̀ṣẹ̀ tá à ń dá táwa tó wá jọ ma lẹ́yìn ànábì wa Muhammad sallallahu wa alihi wa sallam ìjọ àwa tá a jọmọ lẹ́yìn ànábì yìí káàsì máa dá irú ọ̀ràn tárakùnrin yìí dá pẹ̀lú ògo ọlọ́run àwọn ọ̀jẹ̀pá lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ yìí ju tàwọn ẹni tó síwájú wa gan lọ lópin ìgbà táwa náà lára tá a bá fi hápára tá a tá a fi sábẹ́ àtẹ́lẹsẹ̀ wa tẹ̀mọ́lẹ̀ ọlọ́run aláàánú ni yóò forí jìn wá yóò sì kẹ́ wa àdéhìí ńlá yìí ó tọ́ka sí àwọn ẹ̀kọ́ ńlá eléyìí tó yẹ ká dìmú ká ṣe àmúlò rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yìí náà ní pé abala méjèèjì ilẹ̀kùn àtúbà àfẹ́túbà sísí lọ́wọ́ fún gbogbo ẹni tó bá fẹ́ gbàgbẹ́ wọlé lẹ̀kùn yìí kò ní yé jẹ́ sísí títí di ijọ́ tó ràn yọ láti ìbùwọ̀ láti ìbùwọ̀ rẹ̀ ìjọba ìdàlùkìyà kí wọ́n á ní tèmi pẹ̀lú rẹ̀ ń retí tọkọ dínà ká túbà lónìí kó tó dọ̀là lẹ̀kùn tútù bá wà sí sílẹ̀ ẹ̀mẹ́jẹ̀ á fi oríire wa ká fi dọ́là ìtúbà wa ẹ̀mẹ́jẹ̀ àdágbàsí òní àwà àlèmásì má lọ́la òní alẹ́ sọ̀rọ̀ àlèmọ́ rọ̀rọ̀ sọ má lọ́la òní à ń ṣe làákàyè làákàyè lè má ṣiṣẹ́ má lọ́la ọmọ òní nìwọ ọmọ òní lèmi ẹ̀já túbá lónìí ká pàtì gbogbo ní tòun ti ń gbọ́ tó ń sọ fóun sí ọ̀dà ó burú ọgbà lò mọ́ wọn ò wí nítorí pé wọ́n kórìíra rẹ léèyàn tó lọ ń dà wọ́n wí nítorí pé ẹ̀ṣẹ̀ burúkú tó ń dà ń kọ̀ dá ni ẹni tó fẹ́ràn rẹ gangan jù láyé yìí lẹ́ni tí ó rí pé òun ṣàìdá tí sì ń kọ̀ fún ọ àìdá alágbọ̀nsọ lọ́n tí ò fẹ́ kó sórí ibú wàláhì ẹni tó fẹ́ràn èèyàn ni lẹ́ni tí ń kàdí jọ lórí lórí ìranù lórí ìrégbè lórí gbogbo rádaràda pálapàla tó ń ṣe yóò tún máa gbósùbà fún ọ à ọ̀tá lélẹ́yìn kì í sọ̀rẹ́ ẹni ń retí ẹlẹ́yà rẹ nù kì í ṣẹni tí ń fẹ́ kọ́ dáa fún ọ tiriki wà tòun tó bá ti jẹ́ ògbóni ìgbà òkè yá wọn. ẹ wọ̀ yájà wọ́n mọ̀ sọ fún pé gbogbo bó ṣe wá ń bá mi gbogbo bó ṣe dáṣẹ̀ lọ́dọ̀ mi asọ́fẹ́ kí n sọ orí ibú ni orí ibú náà nì olóhùn ti máa sọ fún ọ pé àtòun àti ìbáwọn tó ń bẹ ní orí ibú náà ni àbúrò ọmọ wa báyàn jà síjọ́ náà ni wọ́n ń retí lẹ́kùn tútù bá wà sí sílẹ̀ anábì sallallahu alaihi wasallam òní la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra la tanqati'u al-hijratu ni la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawbah wa la tanqati'u at hatta tatla'a ash-shamsu min maghribiha anabi sallallahu alaihi wasallam ni à ń ṣe hijira láti lu kèfèrí lọ sílùú islam kò ní tán o títí títí túbọ̀ fi tán ìtúbọ̀ ò sì ní tán ó di tó tó òrùn bá yọ láti ibùwọ̀ rẹ̀ àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ́lẹ́lẹ́ ẹjọ́ ẹja túbá lónìí kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa pé à ń ṣẹ̀ṣẹ̀ báyìí ń ṣẹ̀ṣẹ̀ báyìí bal al على نفسه بصيرة، بل هو بارد bá ẹlẹ́dàá ti sọnù ọlọ́run ní èèyàn tẹ́ rí ni òun náà ríran ríra rẹ̀ ojú ẹnìkan fọ́ síra rẹ̀ òkùnkùn ní kùnkùn nínú ọmọ màní ọmọ ibi tó ń ti sẹ́lọ̀ ń pàtì. bákan náà nínú ẹ̀kọ́ tá a tún rí nínú àdéhìí yìí ni pé téèyàn bá fi lè túbá ọlọ́run ẹlẹ́dàá máa ń gba tútúbá rẹ̀ gbogbo bó ti lè wù kẹsẹ̀ rí ó burú kọ́ gbàlùmọ̀ kọ́ pọ̀ tó aláàánú lọ́lọ́ bó wàá lẹ́sẹ̀ sí wọn ní ìsìn ọ̀ ń pààyàn lódodo ṣùgbọ́n ò sí ìpààyàn tó yàn bọ́n ọ̀hún ṣe bàjẹ́ lódodo gbogbo bàjẹ́ tó lóun ṣe láyé ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ ṣe léyìí tó o bá tọrọ àforíjìn ọlọ́run foríjìn yéésì pọ́ mọ̀ tọrọ àdúrà tó tọ́ ọlọ́run kúkú máa pò mí ọmọ bí mo ṣe wà ọmọ bí mo ṣe rí eléyìí náà ti tó pẹ̀pẹ̀ dìgbà tí mo bá pè á pè náà ni wa qala olùwà ẹlẹ́dàá ni ẹ máa pè mí tẹ́ ń bá ti ń pè mí wọ́n máa jẹ yín olùwà ẹlẹ́dàá sọ pé wà túbú ilallahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run lápapọ̀ ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́lẹ́ bá sórí rẹ̀ torí rẹ̀ wàá tọrọ kọ́lọ́run lè forí jàn àǹfààní mi òun náà ni wípé tí èèyàn bá máa má pààyàn tó bá túbá olùwà ẹlẹ́dàá téèyàn bá máa má pààyàn tó bá túbà ọlọ́run lè gba túbà rẹ̀ ó wá kù sọ́wọ́ pé bó bá ti jẹ́ ọ̀gbìn ìdàlùkè yáàmà ìjà ó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹni tó ṣe kú pa torí pé ẹni tó ṣe kú pa nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam yóò fọwọ́ kan di orí ara rẹ̀ mú yóò fọwọ́ kejì yóò fi fún ọrùn ẹni tó pa ọlọ́run bá mi di eléyìí kí ni mo ṣe fún tó fi pa mí ọwọ́ anibáwo ni ó sì fọwọ́ kan di orí rẹ̀ mú yóò fọwọ́ kejì di ọrùn onítọ̀mù

wípé ẹrú mi túbà kí ló dé táwa ní túbà jẹmọ ẹjẹ túbà. naam alhamdulilayi jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá san olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé ń bí ẹ̀kú ní alùkàyámà àwọn ọ̀rọ̀ tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní òní àwa náà ti gbọ́ yìí ó wọ́pọ̀ sí ọ̀rọ̀ wa kó jẹ́ pé bí a ṣe ń gbọ́ ká tún máa ṣe àmúlò wọn kí á lè bàa jẹ́ni tí ó ṣòro ní ayé àti ní alùkàyámà gẹ́gẹ́ bí ètò wàyí náà àdáàbò dúnìá wà díìnì àwọn ẹ̀kọ́ ọlọ́kan òjọ̀kan ilé tí a fi ṣe ayé rí tí a sì fi rí àlùkìyàwó mọ̀ wọ̀ lẹ́ni tí ó pàdé ìyọ́nú Allah subhanahu wa ta'ala òun náà ni a ti gbọ́ láti ẹnu àwọn olùmọ̀ wa lọ́kan òjọ̀kan láti inú Qur'an àti sunna ẹ̀ tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà ẹ ká tún ṣe alábàápàdé àwọn olùmọ̀ lórí ètò àdáàbò dúnìá wà díìnì assalamu alaykum wa rahmatullahi wa barakatuh